الحمد لله الواحد الأحد خالق السماوات والأرض أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه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 وبعد dájúdájú anabi muhammed sallallahu alayhi wa sallam ènìyàn ní ọmọ ènìyàn lọsẹ pé ọlọ́run ọba rántí àwọn ènìyàn lápapọ̀ kó máa jẹ́ anabi gbẹ̀yìn tánàbì kan ò ní wá lẹ́yìn rẹ̀ má òpin àwọn aránṣẹ́ tí ó sì ránṣẹ́ òdodo kan tí ó wà lẹ́yìn rẹ̀ má ẹni tá a fún ní tíra tó ti gbogbo tíra alukur'ani alápọ̀nlé ẹni tó ṣe wípé òun náà ni aṣíwájú fún gbogbo ọmọ anabi adam lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alqiyama tí kìí ṣe ti fáàrí anabi ẹni tó ṣe pọ́lọ́wọ́n ọba ẹlẹ́dàá wa yóò fi àpọ́nlé àjùlọ àti ọláńlá eléyìí tọ́lọ́run fi fún un yóò fi hàn gbogbo èèyàn ní gbangba kìyàmà ní ìgbà tí gbogbo àwọn anábì ọlọ́run yòókù tí gbogbo wa bá ké lọ bá wọn kí wọ́n dákun kí wọ́n bá wa tọrọ ọ̀pẹ̀ lọ́dọ̀ ọlọ́run kó ṣe ìṣirò láàrin àwọn ẹ̀dá kó máa ná ọmọ ara rẹ̀ ló máa ná kí tàlẹ̀jánná ná ọmọ ara rẹ̀ ló máa àlìjánná alọba baba ńlá وآدم عليه السلام النبي نوح عليه السلام النبي إبراهيم عليه السلام النبي موسى عليه السلام النبي عيسى عليه السلام salam oníkálukú wọn wọn yẹ wọn làwọn ò tó bẹ́ẹ̀ láti tọrọ ọpẹ́ fún wa lọ́dọ̀ allahu rabbul alamin nítorí pé oníkálukú wọn gan wọn ọmọ báwo lọ́rọ̀ àwọn ò ti fi já sí lọ́jọ́ gbẹndẹlkìyàmà báyìí láàlọ́ títí tá a fi dọ́dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam dídí ọ̀dọ̀ rẹ̀ tá a bá dí ọ̀dọ̀ rẹ̀ dídánu lọ́rọ̀ tá a bá dánu lọ́rọ̀ lórí pé báwa tọrọ pẹ̀ lọ́dọ̀ kó ṣe ìṣirò láàrin àwọn ẹ̀dá kọ́ máa ná ọmọra rẹ̀ lọ́ máa ná kíta àlìjáná ọmọra rẹ̀ lọ́ máa àlìjáná anábìọ́ dá wa lóhùn pé ánà lẹ́hàá. ana laha èmi ni màá bá tọrọ ọpẹ náà èmi ni màá bá tọrọ ọpẹ náà. eléyìí wọn là ń pè ní ash to kubra ìṣìpẹ̀ eléyìí tó ga jù gbogbo ìṣìpẹ̀ lọ eléyìí tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tí ò ní fi fún ẹlòmíì ju anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam lọ. anabi yìí òun náà ni anabi. yọkọ̀kọ̀ kọjá lórí afárá as-sirat tó bá di lọ́jọ́ gbẹ̀ndà al-qiyama òun náà ni anabi náà tó ṣe ike ìwọ́ni àti ṣílẹ̀kùn àlìjánà fẹ́ni kankan ṣáájú tà nabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam òun náà là nabi tó ṣe ike ìjọ tiẹ̀ ní ọkọ̀ síwájú nínú àwọn àlìjánà ṣáájú gbogbo ọjọ́ yòókù ọlọ́run wá ṣàánú wa wọ́n ní kí àwa kájí ọ̀kan nínú àlùmọ́ ànábì láì ànábì tó jẹ́ òpin àwọn ànábì ìránṣẹ́ tó jẹ́ aṣíwájú gbogbo ìránṣẹ́ yòókù ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam adúpẹ́ fọlọ́run amalóore nínú ojúṣe wa lórí ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam onáníkà nífẹ̀ẹ́ rẹ̀ ní ìfẹ́ òdodo ìfẹ́ tó ju gbogbo ìfẹ́ tá a lè ní sórí ara wa lọ nítorí pé tá a bá kùnà láti jẹ́ pa fẹ́ràn ànábì ju orí ara wa gan alára lọ àní jẹ́ni tó ti gbọ́ lọ́wọ́n bá gbọ́ gẹ́gẹ́ bó ti ṣe ṣẹlẹ̀ sí aṣíwájú wa Umar ibn al-Khattab radiyallahu anhu onírè ànábì Muhammad sallallahu alayhi wa sallam ǹjẹ́ jẹ́ màpé mo fẹ́ràn yín ju gbogbo nǹkan lọ yàtọ̀ sórí ara mi nìkan anabi sallallahu alaihi wasallam ní tó bá jẹ́ bẹ́ẹ̀ àsìkò tí gbọ́ lọ́wọ́ bá gbọ́ nù ẹ lè gbọ́ lọ́wọ́ bá gbọ́ ṣáájú kó tó jẹ́ pé mi lẹ fẹ́ràn ju ọmọ òbí yín àti orí ara yín gan àti gbogbo èèyàn lápapọ̀ lọ Umar ibn Khattab wọn ò tiẹ̀ ṣẹ̀ṣẹ̀ dágbà sí bí wọ́n ti ṣe gbọ́ báyìí àwọn náà fèsì wọn ni tọ́ ní lọ́wọ́lọ́wọ́ báyìí o àwọn fi ń dá yín lójú pé àwọn ti dẹni tó ṣe pé àwọn tún fẹ́ràn wa ànábì sallallahu alaihi wasallam nítorí ara àwọn lọ àwọn sì fẹ́ràn rẹ̀ ju gbogbo nǹkan míì lọ ànábì ní báyìí ọ̀sẹ̀sẹ̀ wa gbọ́ lọ́wọ́n ọba gbọ́nù ẹ rí nínú ojúṣe wa tí ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam wọn náà ní ká máa tẹ̀lé àṣẹ rẹ̀ ìtọ́ba ní ká ṣe ká máa ṣe ètò bá ní ká pàṣẹ ká pàṣẹ nítorí pé ntọ́sọ di mùsùlùmí náà nìyẹn وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا gbogbo ń tán nàbí bá mú wá fún yín tẹ́wọ́ gbà gbogbo ń tán nàbí bá kọ̀ fún yín jìnnà sí ara ń tó mú wá máa jẹ́ mùsùlùmí nìyẹn báwo la nàbí ṣe dán ọ lẹ́jọ́ tó wọ́n á fi mú fèrè tó ń sọ jìkà tó lónìí gbà ìdájọ́ tí wọ́n dá yẹn kìí ṣe tiẹ̀ ẹgbẹ́ lọ́jà bóyá àjẹrẹ́ ni èmi ọ̀jẹ̀ tẹ̀lé ru rẹ̀ a ah, fala wa rabbika la yu'minun حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما ọlọ́ni ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ mo fi olúwa ẹlẹ́dàá rẹ mo fi búra ọlọ́run ọba fi ara rẹ búra ọlọ́ọ̀ lè jẹ́ni tó gbàgbọ́ ọ títí tá fi máa wá ìdájọ́ lọ sí ọ̀dọ̀ anábì wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam nípa gbogbo ntọ́ba fakọ̀nù ńkọ́họ́ láàrin yín ẹ máa wá ìyẹ ojútùú sí àti ntí ọ̀nyájú rẹ̀ ẹ máa wá ìdájọ́ rẹ̀ lọ́sọ́dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam nígbà tí ẹ bá tó ṣe bẹ́ẹ̀ gbà náà lẹ́tọ̀ọ́ jẹ́ pé gbọ́ lọ́wọ́ ọba ẹlẹ́dàá wa gbọ́ lẹ́yìn náà tánàbí wa tọ́ba wa dá yín lẹ́jọ́ lórí ntẹ́ gbé lọ bá ń tọ́ba dá yín lẹ́jọ́ ẹ gbọ́dọ̀ ní ìkùnsínú kan lórí ìdájọ́ tánàbí bá mú wa fún yín kí wọ́n sọ pé kíní kan ha yín lọ́kàn nípa àdájọ́ rẹ̀ ní pé sọ yẹ kẹ́ ẹ gbà àbí kẹ́ ẹ má gbà ọlọ́ọ̀ni ẹ̀ lè gbàgbọ́ o títí tó ẹ fi rí i pé kò sí nǹkan kan tí ń ha yín lọ́kàn lórí ìdájọ́ tánàbí bá ṣe fún yín tẹ́sí sọpasọsẹ̀ sílẹ̀ fún ìdájọ́ rẹ̀ ní pátá ní pátá korongodo ìgbà náà lẹ́tọ́ jẹ́ ni tọ́gbọ́ lọ́wọ́ bá gbọ́ anábì sallallahu alayhi wa sallam ọkọjá gbogbo bó ti ṣe ń pè é ọgbọ́dọ̀ pé ìwà anábì sallallahu alayhi tọ́wọ́ asọ̀pọ̀ àwọn kan ni wọ́n ń tẹ̀lé tiwọn kìí ṣe tànàbì àti kọ́ ń tẹ̀lé tànàbì amálábẹ́ àbúradà kọ́ ń tẹ̀lé tànàbì àwọn kan wà tó tún jẹ́ pé gbé sípò gíga àwọn lọ ń tẹ̀lé tiwọn. àdéhùn bá ṣe bẹ́ẹ̀ èèyàn ti ṣubú dànù nìyẹn èèyàn ti sọnù dànù nìyẹn kọ́lọ̀ mẹ́jà wò ṣubú dànù kọ́mẹ́jà sọnù dànù ọ̀n fẹ́ lomi gba pààrọ̀ ànábì ọ̀dájú kọ́ gbádùn ọ̀n Muhammad sallallahu alayhi wa ó dájú pé nǹkan sí ọ anábì ní kó pa nǹkan sí òní kò tí ì kàn nítorí pé gbogbo ẹni tó bá mọ àwọn ara rẹ̀ tó sì ń fẹ́ dáadáa fórí ara rẹ̀ tí ń fẹ́ kí tòun ọjà sí rere kò ní jẹ́ wa alihi wa sallam nínú pé à ń tẹ̀lé

kò sí ìlànà kan tó ṣe fi wé à ń bọ̀ síbọ̀ sí ìlànà kọ́ da jùlọ kó o sì gbọ́dọ̀ fi nínú fi rán anabi alaihi kó o fi ṣe àfi máa fi dápàrá kó o máa fi ṣàwádà ńgbà tí èso yìí pé iná ló ọwọ́ ọ̀fẹ́ wà lìjẹ́mìnà ọgbọ́dọ̀ mọ anabi Muhammad aṣíwájú wa kan alimami Malik rahmatulahi alayhi. olùmọ̀láni ìmọ̀ akọ́yàn ní àdìsá nàbẹ̀ wa Muhammad sallallahu alayhi wa sallam máàlìkì kí wá jókòó níbi tí wọ́n bá ti kọ́ àwọn èèyàn nímà nípa ọ̀rọ̀ ìṣe àti ìwà nàbẹ̀ wa Muhammad sallallahu alayhi wa sallam ṣáájú kó tó múra dáadáa yóò wọ ẹ̀wù dáa yóò jókòó nínú ọ̀ṣọ́ tó pé yóò sì jẹ́ni tó wà pẹ̀lú àpọ́nlé àti ọ̀wọ̀ lẹ́ni tó wà nínú ìmọ̀ra tó pé ìgbà náà ni ó tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam fáwọn ọmọ tó wá kẹ́kọ̀ọ́ rẹ̀ lọ́dọ̀ rẹ̀ ẹnì kan sì tó tó wọnú mọ́sálásí anabi sallallahu alayhi wa sallam lójú ayé ìmáàmù malik tó máa wá pariwo ńbẹ ìmáàmù malik kọ́ láàyè pé kò sí àyè fún nonsense kò sí àyè fún rubbish bẹ́ẹ̀ sì gbọ́dọ̀ pariwo níwájú anabi sallallahu alayhi wa sallam kó ń tiyín kó lékè ohun anabi lójú ayé rẹ̀ bẹ́ẹ̀ lẹ gbọ́dọ̀ pariwo níwájú ànábì lẹ́yìn ikú rẹ̀ sàrí ànábì ní ntòsí, ariwo kí ló ń pa subhanallah nínú àwọn ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ mójútó nìyẹn lópin ìgbà táwa bá sọ pé à ń tẹ̀lé tà ànábì a sì fẹ́ràn ànábì àwa wo gbogbo sẹ́rẹ̀ arípò òfin kankan tẹ̀lé tiẹ̀ wọn kàn ń dànù lásán ni ló kọ́ fẹ́ràn ànábì ìfẹ́ rọ̀ wò ló ní sí àbí fẹ́ afádìẹ ìfẹ́ tí ò pé kọ́ ọ má takò lànà rẹ̀ ìfẹ́ tí ò pé kọ́ ọ má mu ntòmú wa kó o fojú ẹ̀ gbólẹ̀ sífẹ̀ ni wọ́n ń pè lẹ́yìn àbẹ́fẹ̀ akramakumullah nínú pé mo fẹ́ràn anabi mo ń tẹ̀lé tá anabi òun náà ní pé ahọ́n rẹ̀ yẹn kò gbọ́dọ̀ jẹ́ nǹkan tó ṣe pé yọkọlẹ̀ níbi àti ṣe àsọ̀lẹ́tù fún ọ̀gá wa yìí ní gbogbo gbàtàn bá dárúkọ rẹ̀ kò ṣe àsọ̀lẹ́tù fún anabi Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní albaqilu man dhukirtu indahu falam yusalli alayhi ahun ojúlówó ahun náà lẹni tí wọ́n bá dárúkọ mi lọ́dọ̀ rẹ̀ tọkọ láti fi àsọ láti fún mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ojúṣe eléyìí tó jẹ́ ìtí mùsùlùmí gbọ́dọ̀ ṣe fún anabi wa muhammed sallallahu alayhi wa sallam bó tilẹ̀ jẹ́ pé eléyìí gangan kọ́ ni ọ̀rọ̀ tá a fẹ́ mójútó lónìí bí èsì àṣìṣe àṣìṣọ ìwékúwé àwọn kan lórí wípé àwọn ń sojúṣe nì lórí ànábì sallallahu alaihi wasallam àwọn ń ṣe tọ́tọ́tọ́ yẹ káwọn ṣe fánábì Muhammad sallallahu alaihi wa alihi wasallam ló mú wọn máa fẹnu wa rọ́ọ̀fù tó máa wá sọ pọ́lọ̀ ń dá ànábì látara àmàlẹ́ ọlọ́ọ̀ gbé látara àmàlẹ́ ọlọ́ọ̀ lọ́lọ́wọ́n bá ti dá ànábì sallallahu alayhi wa alihi wa sallam àti pé gan nítorí ànábì sallallahu alayhi wa alihi wa sallam lọ́lọ́wọ́n bá fi dá gbogbo nǹkan pátá korongodo wọn lọ́lọ́run dá ànábì látara àmàlẹ́ ọlọ́run eléyìí sọkúsọ ni o ìwé kòwé lásán ni tọ́wọ́n kí tíyẹn bá ti dá aládàáda lẹ̀ tuntun á jẹ́ onítọ̀rí àwọn àsọkúsọ àwọn àwíkòwé yóò ma jáde lẹ́nu wa nítorí ọbụ àwọn òbúkátà mà ka mà kó nǹkan kan ìdínà tó fi jẹ́ pé wọ́n ń sùn wọ́n ń jí sínú àìmọ̀kan ó lọ́wọ́ wà nínú alukur'an àti pé gan níbo wà nínú súnà kíkí látara ti dá anabi wa eléyìí bóyá látàrí ẹgbàá wa kan tọ́jú ẹgbàá wa rọ́ ẹgbàá wa tọ́jú irọ́ afọpọlọhun àforígbé kalẹ̀ tí wọ́n dàda parọ́ rẹ̀ mánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní awwalu ma khalaqa Allahu nuru wọ́n tún ní anabi sọ yìí pé khuliqtu. mina nur ayi min ike àkọ́kọ́ ntọlọmọ bá kọdá onani mali anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam ń bọ̀ ń bẹ̀ ntáwọn alùsùn ni kan n'inu wa tí wọ́n sọ pé gègé tọ́lọ́ ní gbogbo díjọ́ pé ní alùkìyàmà lọ́lọ́run kọ́kọ́ dá ọ̀rọ̀ oríṣi méjì tó wà nù tó fẹsẹ̀ rìn lẹ̀ nítorí pé ẹ bá mi wá àdìsí anábì sallallahu alayhi wa alihi wa sallam ó ní awwalu ma khalaqa Allahu al-qalam wa kana arshuhu ala al-ma' faqala lahu iktub qala ay rabbi àkọ́kọ́ ntọ́lọ́wọ́n bá kọjá òun náà ní gègé àsìkò tọ́lọ́wọ́n bá sì dá gègé yìí àgọ́ ọlọ́ọ̀lọ́ọ̀n ọba wa ń lókè omi àgọ́ ọlọ́ọ̀lọ́ọ̀n ń lókè omi èwo lọ́wọ́ á síwájú ṣé gègé yẹn ni àbágọ́ ọlọ́ọ̀lọ́ọ̀n àkọ́kọ́ ntọ́ kọjá ní gègé. nígbà tó ṣe pé àgọ́ ọlá rẹ̀ ń bẹ lórí omi a jẹ́ pé ṣíṣẹ̀dá àgọ́ ọlá síwájú ṣíṣẹ̀dá gègé ṣíṣẹ̀dá omi tágọ́ ọlá ń bẹ lórí rẹ̀ ó síwájú ṣíṣẹ̀dá gègé apá kan nínú àwọn olùmọ̀ àwọn sọ pé àdìsí ní àkọ́kọ́ ntọ́lọ́nkọ́ dá oní gègé a jẹ́ pé gègé lọ́lọ́nkọ́kọ́ dá àwọn míì sọ pé rárá.

àwọn àlọ́ àti àwọn àwáwí àwọn àhesọ kan làwọn fẹ́ dì má láti sọ wípé látara ntáwọn arọ má yìí àti ntáwọn gbàgbọ́ yìí ìrọ̀rùn làwọn wà lè jẹ́ náà ntáwọn ẹ̀yin lẹ́kú sẹ́kú yà ẹ̀yin tẹ́ ń sin lọ́n lẹ́kú sẹ́ ẹ̀yin tẹ́ ń sin lọ́n lẹ́kú yà nítorí kọ́ fẹ́ fàyọ̀nù táwọn àlọ́ ń fi pọ̀ lọ́dọ̀ wọn bíi rẹ́rẹ́ àwọn àwíkúwì àwọn àhesọ. So ọ̀pọ̀ lọ́dọ̀ wọn jantirẹrẹ àwọn ẹgbàá wáyé wọn ní hadithun mawdu' hadithun maqdu' irọ́ lásán ni irọ́ ni àfọpọlọ gbé kalẹ̀ ni wọ́n ń wọ́nà ni láti lẹ̀ má ànábì ànábì sì yẹra fún ànábì kọ́ lọ burúkú tẹ́lẹ̀ náà ni wọn náà wà á tẹ́ àwọn alákọ̀ọ́kọ́ ń dání mọ́lẹ̀ ànábì. àwọn olódò tí a ń ti tí wọ́n péjọ sẹgbẹrẹ wọn sọ lọwọ ẹfọ ìrọlá sọ òdó tà òdó tà láwùjọ àwọn olódò ọ̀tá burúkú wọn tún gbé oná ńlá ń kẹ inú rẹ ń dùn pé wọn ni ah bàbá sọ̀rọ̀ bàbá ò sọ̀rọ̀ ẹ kó sọ̀rọ̀ lásán tí àgọ́ ọlọ́ọ̀lọ́hún ọba wa yàtọ̀ sí sọkúsọ táwọn ń tọrí kọ́ńsọ́ǹtì wa ẹni tó bá ní àgbọ́yé àgbọ́yé bẹ pẹ̀lú ọmọ èèyàn lágbọ́yé tí ò lọ títí òun ike irọ́ lásán òun ike látara ti dá wa alayhi wa àwọn ló sì máa ń sọ ọ̀rọ̀ kọ́dà ó tún bẹ́ẹ̀ nu tí wọ́n fi dọ̀tí àwọn àwé tí wọ́n máa gbé jáde ló kọ́ páwọn náà ń kọ̀wé wọ́n ní ìmálẹ̀ kan lànàbì tó ṣe pé ọlọ́run dá látara àmálẹ̀ kan tó jáde látọ̀dọ̀ Ọlọ́run ẹ̀gbọ́rọ̀ tó jáde látọ̀dọ̀ Ọlọ́run wọ́n ní ara rẹ̀ lọ́lọ́run ti dá sẹ́ẹ̀sì tí mà ike gbogbo ẹni tí ó bá ti sọ̀sọ́kúsọ tí ó bá wíwì kúwì òun ò láti sọ pẹ́ẹ́rì mi ní nítorí pé àwọn náà ààrẹ rí tọ́tọ́ ka sí bẹ́ẹ̀ la wọnú súnà nabi muhammed sallallahu alayhi wa sallam ààrẹ rí tọ́tọ́ ka sí kọ́dà ńtọ́ takò la tún rí nínú alukur'an ńtọ́ tún ya pàṣẹ la rí nínú súnà nabi muhammed sallallahu alayhi wa sallam sẹ́yìn náà bá padà lọ sínú suratul kahf aya aya àádọ́ aya àádọ́fà a rí nínú àyà yìí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ni qul innama ana basharun mithlukum yuha ilay annama ilahukum ilahun wahid ọlọ́run ní kánábì ọ sọ fún wa qul innama ana basharun mithlukum sọ fún wa pé mi ò jẹ́ nǹkan kan o yàtọ̀ sí èèyàn tiyín ọlọ́run tó ṣẹ̀dá ànábì nù wọn ní kánábì ò fún wa ròyìn tọ́lọ́n kùtì mọ̀ pàǹtí ó sì ti mà pé wọ́n fẹnu wa rọ́ọ̀fù ìbáwí ni fún wa sọ fún wa pé mi ò jẹ́ nǹkan kan bí ẹ bá ṣèyàn bíi tiyín ṣé àtàrà àmàlẹ́ ọlọ́run ti dẹ́yìn èèyàn bíi tiyín là nàbì sallallahu alayhi wa sallam sẹ́yìn là kọ́kọ́ ntọ́lọ́n kọ́kọ́ dá èèyàn bíi tiyín là nàbì Muhammad sallallahu alayhi wa sallam kí ló dé tó fi jẹ́ kó dò ń dà yín láàmú ìsọkúsọ burúkú lẹ̀ ń sá ń sọ ń kí ló dé tó fi jẹ́ pé wá màgídí àwọn àmàtí sọmọ èèyàn láǹfààní jíjẹ́ kó gbáyé rí kọ́ rọrùn rọrùn kó rí bẹ́ẹ̀ gbé ẹ̀yin sọ gbogbo orú eléyìí àfi ìsọkúsọ àwọn ọ̀rọ̀ rádaràda àwọn ọ̀rọ̀ tí múlẹ̀ pàǹtí ọ̀rọ̀ máa jáde lẹ́nu yín ọlọ́run ní ń bá wa sọ̀rọ̀ yìí o sọ fún ẹ̀rẹ́ anabi muhammed sallallahu wa èmi o èbá ha ìyàtọ̀ wa pọ́lọ̀ anama ilahukum ilahun wahid nínú sẹ́tí wọ́n sì rántí mi òun náà ní polówó ẹlẹ́dàá yín tí ẹ gbọ́dọ̀ jọ́sìn fún lódodo kò pé méjì o ni tán ní sọ fún wa pé èèyàn ló ókè wọ́n wá sọ pé kìí séèyàn ìmálẹ̀ ẹ wa ń bí. kíkẹ kìí sọ Ọlọ́run Anabi nábì kìí sọ ẹ̀dá kan tiwa tọlọ ń dá gẹ́gẹ́ bá ṣe wa náà látara bàbá àtìyá wa bẹ́ẹ̀ náà wọ́n ṣẹ̀dá ànábì wa Muhammad sallallahu alaihi látara bàbá àtìyá rẹ̀ nítorí wọ́n lóyún tiwa náà nù ní ṣe lóyún tiwa náà nù tí wa ìyá tiẹ̀ náà àwọn náà rọbí wọ́n rí pàtó ń gba wọ́n bí sáyé lọ́mọ dáadáa aṣíwájú fún gbogbo ọmọ ànábì Adam wọ́n bi bàbá rẹ̀ ti ṣaláìsí kó di pé wọ́n bi. ṣùgbọ́n bàbá rẹ̀ ló ṣiṣẹ́ bí wọ́n ti ṣe lóyún rẹ̀ tí wọ́n fi lóyún rẹ̀ ẹ̀yìn wá gbà náà lọ́lọ́wọ́n bá mú sọ́dọ̀ èèyàn lànàbì sallallahu alayhi wa sallam ẹ̀gbọ́n tọ́lọ̀ tún sọ ni nínú súra al-Anbiya àyà kẹrìnlélọ́gbọ̀n ọlọ́run ọba ẹlẹ́dàá wa ni wa ma ja'alna li basharin min qablika al-khuld afa in mitta fahum al-khalidun àpapọ̀ lẹ̀ fẹ́ da kan èèyàn kan ò sí tá àpapọ̀ lẹ̀ yọ máa bẹ títí láéláé fún torí rẹ̀ wọn náà ní máa bẹ lọ títí láéláé tí tọ́lọ́mùbá wa ṣe tátí ọgbẹ̀mí rẹ̀ tó ọba kú táwọn ẹni tí wọ́n ń yọ ọyùn àbáwọn ẹni tí ń dún kòkò mọ́ ohun tí wọ́n ń dún kòkò lájà mọ́ ohun tí wọ́n fi kú dẹ́rù bọ́ ọ̀hún. táwọn máa bẹ láyé láéláé ni ajẹ́ pé èèyàn là tiwa torí pé èèyàn ni ọlọ́wọ́n bò sì ṣèdájọ́ pé èèyàn kan máa bẹ lọ láéláé gbére kése kò ní kú ẹni tí ó kú ni wa àti pé pápá gan àwọn náà gan alára àwọn náà kú èèyàn alayhi wa àwọn ń sọkúsọ irọ́ burúkú àfọpọlọ gbé kalẹ̀ pé ìmálẹ̀ lànàbì ìmálẹ̀ ọlọ́ọ̀ni tọ́lọ́ ń fi ṣẹ̀dá rẹ̀ sẹ́wọ̀n kan fẹ́ gbé lọ síbi tí ti ẹnu kọ́ máa wa tọrọ lọ́dọ̀ rẹ̀ kọjá pé ni wọn máa wárí fún ni wọ́n máa pè lẹ́yìn Allah gbogbo ẹ̀ ló kọ̀ ti ṣe ọlọ wọ́n lè kan náà ya muhammadu ya muhammadu ya muhammadu ya muhammadu kò sẹjá sí wọn náà rọrùn ó ń pe muhammadu dípò ó ti sọlọ àti wọn náà rọrùn nu tààrà kọlọ ẹlẹdàá wa kọ sànù wa. akramakumullah anabi náà ni wa sallam oni kullukum li adam wa gbogbo yín pátá ọmọ o látàrí ìpẹlẹ Ọlọ́run ti dá adama kí wá yọ anabi kọ ọmọ ádámà ló náà ọmọ náà tó ti bàbá ńlá gbogbo àtàrí ìpẹ́ lọ́lọ́run ti da ọtún àbí ọtún àwọn à ń pé èsì lásán ẹlòmíràn tó máa yanu yóò tó máa sọ ká èsì lásán irú èèyàn wá ni ìbá anabi náà kanu àdéhùn kó náà ṣe gbọ̀nsẹ̀ ń tọ̀ ó ní kó padà sẹ́nu ẹ̀ ọ̀rọ̀ lọ́sọ ẹgbẹ́ ọ̀rọ̀ sórí tọ́lọ́ èèyàn bíi tiwa náà là àyàn ti ń jẹun wọ́n á ní à ah, bàbá wa bàbá rere ń bàbá wa hmm, bàbá ti tọ́ máa dọ́rùn ọdún bàbá èyí àgbẹ̀ à ah, ajẹ́pẹ́nu bàbá yín bu bàjẹ́ adúrú dọ̀tí ti ń bẹ́ nu bàbá yín bàbá yín ọ̀gbádùn ọ̀yẹ́kẹ́ wóògùn yàgbẹ́ kọ́ ya gbogbo tinú ẹ̀dànù kórìí rẹ̀ ó fúyẹ́ torí ànábì sallallahu alaihi wasallam ń ṣègbọ̀nsẹ̀ ànábì sallallahu alaihi wasallam máa ń tọ̀ àwọn ní kẹ́ ṣèyàn lásán irú èèyàn wo wá ní lárí lẹ́nu irú èèyàn wo ni níjọ́ kan anabi sallallahu alaihi wasallam ń ṣe sọ̀láàtì fáwọn sàhábà ó bá dìde sọ̀láàtì wọn rákà mẹ́rin ni ó bá dìde lọ sí rákà karùn-ún àwọn sàhábà bá ní subhanallah anabi bá padà sí jókòó gbàtó sàtà yàtọ̀ sálámà ó wá forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì lẹ́yìn rẹ̀ ó wá tí ń bọ̀ yìí ó ní innama ana basharun mithlukum ansa kama tansawun fa idha nasitu fadhakkiruni èmi ọmọ jẹ́ nǹkan kan bí eba ṣèyàn bíi tiyín èmi ọmọ jẹ́ nǹkan kan bí eba ṣèyàn bíi tiyín ẹ dákun ẹgbẹ́ kọ lẹ́nu anabi sallallahu alayhi wa ó lè yàn bíi tiyín ni mímí ṣe nǹkan mímí ṣe màláìkà èmi ń sàǹjànú ènìyàn bíi tiyín ni mí èmi náà máa gbàgbé gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ṣe máa gbàgbé fa idha nasitu fadhakkiruni tẹ́ bá ti wá rí i pé mo gbàgbé ara mi létí ẹ dákun. kí ló tún kù mà ó léèyàn ló ń bí tiwa ó náà máa gbàgbé ebi lọ ṣẹlẹ̀ ní rákà mẹ́rin lọ yẹ kẹsì ẹ ti bọ́ ṣẹlẹ̀ karùn wọ́n sì ti subhanallah anabi padà síjọ wọ́n á ní kí ẹsẹ yẹn kí wọ́n á là anabi ó rí pé èbú nù ó dájú pé ẹni tó bá pé anabi yẹn ó ti bú anabi o nínú òfin ọlọ́run tó bá sì bú anabi yọ ya kẹsẹ̀ rí rẹ̀ ká sọ ẹnu wa o. ẹlòmíì ò ní mà nípa ẹ̀sìn yọ àárò kó ń sọ̀rọ̀ gidi kò ní mà kó ń ti fẹnu já géètì òní mà pé sọkúsọ ló ń sọ ìwíkúwí ló ń wí wọ́n ti jẹ́ pé wọ́n ní kó sẹ̀sìn kọ́ tẹ̀lé kìtàbù ọ̀túnna onítọ̀rí ni wọ́n fẹ́ ṣe tọ̀rí kọ́ òdo ni wọ́n fi ṣe gbogbo onítọ̀rí kọ́ tí ọba ṣàṣeyege ń bẹ̀ yóò jólódo gidi tí ọba jólódo gidi wà pẹ̀tùwé kékeré yìí lẹ́yìn jùmọ̀ wọ́n jókòó mọ́ṣáláṣí wọn á ti aṣọ lẹ̀ aṣọ tó ṣe é pé ó ti fẹ́ kú òun funfun funfun níjọ wọn gé lọ́jà ó ti wá dọ̀tí ó ti jíran ẹ̀ ó ti ń da aláwọ̀ ọkùnkùn má dín wọn wá tẹ sáàrin wọn wá jókòó wọn ṣera wọn lóòka yípo aṣọ wọn tọ ó ti gbọ́dọ̀ béèrè <laughs> abẹ́rẹ́ nínú òfin nu wọn ní sọ ọba béèrè lọ́dọ̀ ṣéwù rẹ pé kí lọ́ọ́ fà tá à ń fi ti aṣọ ọ̀lẹ̀ lápẹ̀jù báwo là á ti tẹ aṣọ yìí tí a fi tẹ dọ́gba wọn ló ní sọ rire láéláé sọmọ pé àfi kó gbẹnu lọ ìbéèrè tí mo ní sórí ibú wọn máa pé kọlọ mẹ́jọ jáde lẹ́nu rẹ̀ ọ gbọ́dọ̀ béèrè ẹ wá wò náà àlọ tí wọn hun wọn ní táwọn bá ti tẹ aṣọ ńlẹ̀ ànábì ti jókòó mbẹ ẹ lákùn ẹ wò ṣé lọpọlọ tí ànábì tó ti kú fa ànábì wa jókòó bẹ àwọn kan wá tẹ aṣọ yún lẹ ní takí àwọn kan wọ́n tẹ́ tiwọn sílẹ̀ ní sàjà àwọn kan tẹ́ tiwọn sílẹ̀ lọ́jà agbó àwọn kan wọ́n tẹ́ tiwọn sílẹ̀ nísàlẹ̀ àfọ̀n àwọn kan tẹ́ tiwọn sílẹ̀ ní sùnsùn àwọn kan sì tẹ́ tiwọn sílẹ̀ ní òkè òṣòro gbogbo bí ọ̀nà mẹ́jọ bí ọ̀nà méje yìí ṣé gbogbo ẹ̀ náà là nàbì lákòókò kan náà wọ́n sì lọ gbọ́dọ̀ béèrè ìyẹn ṣe béèrè tí táàfà gan síbi rè é fi dé tí èfi tutù. ẹni tó ní ànábì ti jókòó ọ̀nà mẹ́ẹ̀ẹ́dógún wọn ti tí aṣọ ọ̀lẹ̀ ní ìsìn sànàbì mẹ́ẹ̀ẹ́dógún lànàbì wa. nílùú tẹ̀yìn wa nù àtúntò lumi o àwọn ọ̀rọ̀ burúkú àwọn ọ̀rọ̀ burúkú irọ́ gbóná wọ́n ti wá rí wọ́n mú wọn náà gbé tẹ̀sí báà lọ àwọn ẹ̀sìn báyìí wọ́n sọ orí bí orí láńkọ́kọ́ wọ́n sọ orí bí orí láńkọ́kọ́ pé ah, àwọn là ń sẹ̀sìn àbẹ́ ń sẹ̀sìn olódo sẹ́sìn sẹ́sìn sẹ́ńtánà fi ṣe láyé tó fi lọ́nu. ṣèbí ní ìsìn látàrí súnnàdé ebi ẹnu gbogbo kálukú sí olè béèrè ńjẹ́ ọba yọ ńjẹ́ lọ́wọ́ abéèrè béèrè ríta lọ fẹ́ sórí ibú ni ọfẹ́ sórí ibú báwo ebi ni wọ́n tún dùn ní pé tí òye ọnu ẹ̀sìn ń béèrè adúpẹ́ fọlọ́ dáwò lọ́dọ̀ àwọn ṣéwù ṣéwù dáwò lọ́dọ̀ àwọn khalifa khalifa. àwọn amúkọ̀dámù dánwò lọ́dọ̀ wọn ó rí wọn ṣe ta lépè. àwọn ẹbí àwọn ṣe wà ẹni ọba fẹ́ sàlùbáríkà ní ìbéèrè hmm, wọ́n lè pe àfa àrùnà àwọn èpè ń ṣe ń ń so subhanallah so sunna ló dáhùn èèyàn lajú sunna àwọn èèyàn dominira èmi kó àwọn èèyàn ká tó ọgbọ́dọ̀ tuntun ní ọba ṣe sí ni súnà lọgbà àwọn èèyàn ló kọ ẹrú súnà ló fòdodo mọ àwọn èèyàn bí nǹkan bá ṣe rí gẹ́lẹ́ súnà ní kọyàn ẹ wá ní wọn bínú wọn ò sí ní bínú wọn ò bínú nítorí pé àwọn ọ̀fẹ́ kódodo kọkọ tàn tódodo bá tàn òkúta bá wọn. wọ́n ti sọ àwọn èèyàn di koríko tẹ́ran tí wọ́n ń jẹ́ kò ní í wù wọn káwọn èèyàn mánà òfin ọlọ́run sọ fún akéèyàn lànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run dábí ti ma máa dáyàn yòókù àmọ́ ọlọ́run ṣe ní aṣíwájú ó gbé ga ọlọ́run láṣíwájú fún gbogbo ọmọ Adam wàláhì ẹni tí ọba gbà bẹ́ẹ̀ yọ ya para ni ló gbé ga ni èèyàn bíi lèmi èmi náà máa gbàgbé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa gbàgbé tí wọ́n bá ti gbàgbé ẹran mi létí ọjọ́ kan wọ́n ṣe sọ́láàtì anabi sallallahu alaihi wasallam oní àlọ́lọ́run sọ alukur'ani kalẹ̀ fún o ṣùgbọ́n ọkà tí ó débì kan sáti tẹ̀síwájú pakasọ anabi wa ń wí ibi tó dé láwùí tún wí ó ń wí láwùí tún wí pé bọ́yá nìkan náà àjọ àlẹ́yìn wọn rántí ntọ́kàn rẹ̀ ọlọ́run ní kẹ́nìkan kan náà rántí gba wọn sá parí sọláàtì anabi sallallahu alayhi wa sallam ó ní alaysa fikum rajulun rashid kò sẹ́ni tó gbọ́n nù yín ni níbo ni Ubay wà ìyẹn ni pé tí ó fi rán mi létí ìyẹn bíi tiwa la anabi Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n lọ́n gbéga ó gbéga tayọ gbogbo èèyàn yòókù ọkọkọ ṣe lánàbì rẹ̀ ó tún ṣe ní ìránṣẹ́ rẹ̀ ó wá lò ń lásìwájú fún gbogbo ọmọ ànábì Adam dhalika fadlullah yu'tihi man yasha. àwọn ẹ̀rí yìí wọ́n ń tọ́ka sí pé ọ̀kan nínú àwọn ọmọ Adam alayhi salam wọn là wa Muhammad sallallahu alayhi wa sallam ádámù tó jẹ́ bàbá ńlá wa tó jẹ́ pé látàrí ìpẹ̀lẹ́ ọlọ́run ti ṣẹ̀dá rẹ̀ ọ̀kan náà àwọn ọmọ rẹ̀ là nàbì muhammed sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí gbogbo àwọn ìṣèjọ́ kan náà ọmọ ádámù àti pé èèyàn abara ó là nàbì sallallahu alaihi wasallam tọ́lọ̀ látara akọ àti abo gẹ́gẹ́ bọ́lọ̀ ń ṣẹ̀dá gbogbo wa náà látara bàbá àtìyà فلينظر الإنسان مما خلق خلق من ماء yakhruju min bayni as-sulbi wat-tara'ib látara akọ àtàbò sọlọ́n ti dá wa náà ló ti dá nàbí Muhammad sallallahu alayhi wa sallam a sì dúpẹ́ fọlọ́n tó fi dórí àwọn ẹni tí ò lọ lé kéwrí tó bá fi wá léèrè ẹ dákun kí lórúkọ bàbá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam gbogbo àmọ̀ kórúkọ bàbá rẹ̀ ni Abdullah sọ́bàání kí lórúkọ ìyá ànábì wa Muhammad sallallahu alayhi oníkálukú wọ́n dà pé Amina. amina òun náà lórúkọ ìyá ànábì wa muhammed sallallahu alayhi wa sallam ìbá má èèyàn òun á bàbá ìbá má èèyàn òun á níyà náà alayhi salam ìbá má èèyàn á ìbá wọ ọlọ́run ní bàbá mo alayhi òun náà ìbá èèyàn kò ní gbogbo nǹkan tóbi dídá náà ní bàbá kò níyà ọlọ́ni am khuliqu min ghayri shay'in am humul khaliqun am khalaqu as-samawati wal ard bal la yuqinun ọlọ́ni tí asán lásán ló dá yín abẹ́yìn lẹ dá gbogbo nǹkan ẹ dì í mọ́ tó bá yẹ pé asán lásán ló dá ọ ọ yẹ kí wọ́n lè dá gbogbo nǹkan tó bá yẹ pé Ádámù ló múra òun ló dá ara ọ yẹ kó pé Ádámù náà ló wá dá gbogbo nǹkan ṣùgbọ́n wo àmọ̀kẹta ló dá Ádámù. Allahu Rabbul Alamin ọlọ́ni am khalaqus samawati wal ard abẹ́yìn lẹ dáhùn sámà méjèèjì àti ilẹ̀ méjèèjì ni bal la yuqinun ọlọ́ni lẹ́ẹ̀ lámàdájú olódò burúkú ni ẹ̀ dá nǹkan kan mọ́. àwọláì ádámù àbòsí náà lọ́kàn pọ̀ àbòsí lọ́pọ̀ síbá náà mọ̀ fúnra ara wa igi ìsáná yìí kò sí ẹnìkan tó lè dá nínú wa ẹ̀rùn káwa ń ṣe ni àdá. Ah, bóòlù àti lè dá a lè dá ọlọ́run ẹlẹ́dàá ló dá gbogbo nǹkan wàlláhu khalaqakum wa ma ta'malun àtẹ̀yìn àti ntẹ̀sí ọlọ́run ló dá yín alhamdulillahi rabbil alamin torí ẹ dídá lọ́lọ́run dá wa èèyàn là nàbì wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam ńgbà ẹnìkan tó rí ànábì sallallahu alayhi wa sallam tí tí ìbẹ̀rù mú ànábì ni hawwin alayhi síra rẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o mi ń jámọ́ nǹkan kan dípò pé wà á rí mi ẹ̀ mọ́ wá takaka ẹ̀ ti fẹ́ dákú àbí òye wa à tẹríba anabi wa pọ̀ anabi ni innama ana ibnu imra'atin min Quraysh kanat ta'kulu al-qadid mi ń jẹ́ nǹkan kan bí ìbá ṣe ọmọ arábìnrin kan nínú àwọn Qurayshawa tó jẹ́ pé irú ẹ̀yìn kìnnìkan ìsàlẹ̀ kòkò sàlẹ̀ kòkò ni mi máa jẹ bí ẹ̀kọ́ tó jóná àmàlà tó jóná níyà mi máa ha jẹ lẹ́yìn sẹ́ni tẹ́lẹ̀ máa tẹ́lẹ̀ wá rí tẹ́lẹ̀ máa sá tẹ́lẹ̀ ó ti bàyìn subhanallah bẹ́ẹ̀ la nàbẹ̀ wa sallallahu alayhi wa sallam rí síọ̀ fún gbogbo ẹ̀yin onígbèraga ẹ̀yin tẹ́ ń wọra yín pé kò sí ròyìn kí lọ jam ó tó ó kún bàtẹ́sì ànábì muhammed sallallahu alayhi wa sallam tó ń fi mú fèrè tó gbé mú òkè ìwọ màláìkà ó ń wúra rẹ ó ń sẹnu ọsẹ ó ń sọ̀rọ̀ sẹnu jàǹrà bí ìgbà tí ò sírù rẹ tí ó lọ jáma ẹ wà nábì wa sallallahu alaihi wasallam ẹni tó dọgà tọlọ ti gbéga ó lòun aṣíwájú gbogbo ọmọ ànábì Adam ó wá ní mi jẹ nǹkan kan bí ìbá ṣe ọmọ arábìnrin kan náà àwọn Quraysh tó ẹ pé ìsàlẹ̀ kòkó ló máa ń ha jẹ Allahu akbar bẹ́ẹ̀ ni tẹrí ìtẹríba ẹnìkan ò ní ní àfikọ́lọ̀ ọ̀gbẹ̀gà níjọ́ tọ́lọ̀ ń bá ti fẹ́ ba tèèyàn jẹ́ ẹ̀yin yorùbá náà òdodo lẹ́sọ̀ o wọn ní gbéraga ní síwájú parun torí ẹ ẹ wò tẹríba ọ̀gá wa anabi wa sallallahu alayhi wa sallam ẹ lè ráwọn èèyàn kójọ láéláé àwọn èèyàn lè máa tẹ̀lé tiyín pẹ̀lú gbéraga torí pé gbogbo èèyàn náà pátá ọlọ́run pọ́n wálé ọlọ́run ni gbogbo anabi adam la pọ́n ìwọ wá dún gbèrágà burúkú òun gbogbo yẹn yóò kúkọ lọ wọn dá wọn ó lè rẹ nìkan kan kó jẹ ẹ wá wò tẹríba anabi sallallahu alaihi wasallam ẹ wo bí tọlọ ń gbọ la anabi wà dé sallallahu o anabi èèyàn ni gbogbo ntí máa èèyàn lọsẹlẹ sọnà wọn lóyún rẹ nínú wọn bí gẹ́gẹ́ bí ìṣe àwọn lárúbáwá wọ́n gbé fún ẹni tí ọba wọn rè ibi tí Halimatu Sa'diya ti wọlé nù àwọn náà rè dìgbà kan wọ́n tún padà dá padà sọ́dọ̀ ìyá rẹ̀ anábì yìí ń jẹun anábì yìí ń mumi ọ̀dọ̀ ẹni tí wọ́n ń gbé jókòó ńgbà tó tó jókòó tí rákòrò ńgbà tó tó rákòrò tí wọ́n anabi sallallahu alayhi wa alihi wa sallam òun náà dẹni tó ṣe pé ó tójú bọ ọmọ ebi lébi ọmọ pèsè làásì kátó rówó ó ń bàbá ti pé nǹkan fáwọn lọ títí wọn láwọn ọmọ táwọn náà ń tọ́ Abu anabi wa ń lọ abánidáran darandaran owó fún ẹni tọ́jẹ́ gbọ́n bàbá rẹ̀ tọ́jẹ́ alágbàtọ́ rẹ̀ ní ìsìn kó lè bá fi tọ́jú òun àtàwọn àbúrò rẹ̀ tọ́jọ́ ọmọ ẹ̀gbọ́n bàbá òun. ẹ̀yẹ́ dàkún ṣé èèyàn kan ní máa ń ṣe gbogbo orí eléyìí. ńgbà tá anábì tún dàgbà débì kan sallallahu alaihi arábìnrin kan tún gbúrò rẹ̀ wọ́n ń pò ní Khadija bintu Khuwailid ìgbẹ́ nìkan bẹ́ẹ̀ mẹ́ka ni ẹni tó ṣe fọkàn tán ni òṣòwò sí lòun olówó ńlá ni olówó àwọn máa fẹ́ wọn gbèrú sí i ṣùgbọ́n owó olówó ò lè gbèrú àfi lọ́dọ̀ ẹni tó bá ṣe fọkàn tán tẹ́ ẹ bá ṣèṣì lọ gbowó fún gbéwìrì tẹ́ ẹ ṣèṣì lọ gbowó fún jàǹbá owó ọ̀wọ́ mi ni yọ́n bá ti pé yọ́n máa tàtàmátàmà yọ́n bá máa fà lọ ẹ ẹ mọ̀ ní ti ń fi àwo òyìnbó jẹun rí kọ̀fọ́ lọ́wọ́ mi rí tọ̀tẹ̀ yìí ní ti ẹ̀ máa bó ṣe bọ́ ẹ gbọ́dọ̀ yọ́n bá ti kó owó ẹ ohun ọ̀mọ́ olówó àmọ àwọn ẹni tó ṣe fọkàn tán wọn tún dá ànábì wò èrè tí wọn máa ń jẹ tán bá rìnrìn àjò àti lọ ṣe káràkátà ìtẹlẹ ọmọnilẹgbẹẹ tànàbì bá wọn jẹ ńgbà tó lọ bá wọn sí. ẹ dá gbogbo àwọn nǹkan wọ̀nyí tó ṣẹlẹ̀ tànàbì sallallahu alaihi wasallam ṣé màláìkà wà lànàbì ebi èèyàn bíi tiwa náà ni èèyàn nírú rẹ̀ máa ṣẹlẹ̀ sí ọlọ́yẹ lẹ́dàá wa kọ́dọ̀ tún fi hàn ìgbà tí wọ́n fẹ́ kọ̀ láti gba ànábì gbọ́ ẹgbẹ́ àwa wí tí wọ́n wí wọ́n ní ma hadha illa basharun mithlukum ya'kulu mimma ta'kuluna minhu wa yashrabu mimma tashrabun nínú suratul mu'minun àyà kẹtàlélọ́gbọ̀n wípé ẹ̀ muhammadu ti ń pè yín pé kẹ́ gbọ́ lọ́n gbọ́ yìí bọ́lọ̀ ọ̀ràn níṣẹ́ kò jẹ́ nǹkan kan bí ẹ sabara bíi tiyín ẹ dákun kẹfẹ́ rí gánmà pé èèyàn ni wọ́n wá lóun ti tọ̀rí kọ̀ wọ́n bí èsè èèyàn lásán àti pàtàrà àmọ́lẹ̀ ọlọ́run lọ́lọ́run ti dà àwọn ẹni táwọn bá aṣáyé tán mọ bàbá rẹ àwọn táwọn bá aṣáyé tán mọ ìyá rẹ àwọn tó bá aṣayé tí wọ́n máa bá ṣe bí àwọn tó máa bó ti sọ ọmọdé àwọn tó dàgbà lójú wọn àwọn ẹni tọ́lọ̀ wọn bẹ̀ lẹ́dàá wá sí lánàbì lójú wọn ẹgbọ́n tí wọ́n sọ wọ́n ní ma hadha illa basharun mislukum eléyìí ọ̀jẹ́ nkankan bí ìbá ṣèyàn bíi tiyín torí tọ́lọ̀ wọn bá rẹ́ nìkan sí wa pé kó pè wá lọ sídìí pé ń tà ń ọ̀dà nǹkan míì ní ká máa ṣe màláìkà lọ́yẹ̀kọ́ran àmì ìyàn lélẹ́yìí ya'kulu mimma ta'kuluna min ìdí abájọ tá a sì fi pèlè èèyàn bíi tiwa ni pé ebi ló ń jẹ tá à ń jẹ lò náà ń jẹ. wa yashrabu mimma tashrabun irun táwa náà mú lò náà mú kọ́lọ̀ ọ̀rọ̀ màláìkà èèyàn kọ́ à ń fẹ́. mo rò rí àwọn náà mọ̀ pé èèyàn ni èèyàn là nàbì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ṣùgbọ́n èèyàn tọ́lọ́ wọn bá gbéga lórí gbogbo èèyàn yòókù bá ń ṣe ń sùn bá ń ṣe ń jí tànàbí ọ̀yàtọ̀ sí tara yòókù bá ń ṣe ń wọṣọ bá ń ṣe tànàbí yàtọ̀ sí bákan gbogbo nǹkan tí a rí lára ànábì kò yàtọ̀ sí tèèyàn yòókù bẹ́ẹ̀ náà làwọn nǹkan míì gbogbo ẹ̀ náà kò yàtọ̀ sí tàwọn èèyàn yòókù ṣùgbọ́n àwọn aládàádáalẹ̀ àwọn ló máa fẹ́ ń sọ orí di ìrù mọ́ra wọn lọ́wọ́ àwọn ló máa ń sọ ìsọkúsọ tí wọ́n máa wíwì kúwì láwọn ọ̀rọ̀ tó alukur'an tó tún sunna anabi wa sallallahu alayhi wa alihi wa sallam nítorí pé ìfẹ́ ẹnu làwọn máa tẹ̀lé àṣetọ́ni lolùkọ́ wọn àwọn á máa sọ pé bẹ́ẹ̀ ni wọ́n máa sọ pé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam látara àmàlẹ́ ọlọ́run ọba tó ga lọ́lọ́run ti dá gẹ́gẹ́ bí wọ́n ti ṣe máa fẹnu wa rọ́ọ̀fù tí wọ́n máa fẹnu já géètì lóríṣiríṣi nítorí pé àwọn fẹ́ ṣì àwọn èèyàn lọ́nà ni torí táyìn náà bá ti gbà wọlé pẹ̀lú wọn bí látara àmàlẹ́ ọlọ́run lọ́lọ́run ti dá àsìkò ànábì náà ti nípìn nínú jíjọ́ lọ́run káwá sìn ajẹ́ pé kò léèwọ̀ ibi tí wọ́n fẹ́ tìyín dénú o kọ́lọ̀ mọ́tì wá lọ síbi tí ọ̀dà. aqulu qawli hadha wa astaghfirullaha al-azima li wa lakum fastaghfiruhu innahu rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله عباد الله nínú sọkúsọ àti ìwékówé ilé tí àwọn aládàáda alẹ tí wọn máa ń wé òun náà ni pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa dá gbogbo ilé ayé yìí pẹ̀lú gbogbo nǹkan tí ń bẹ́ńbẹ́ nítorí ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọn ni nítorí ànábì lọ́lọ́run ti dá gbogbo ilé ayé eléyìí sọkúsọ gidi ni o nínú rẹ̀ náà ni lawulaka máa khuliqatil aflaq tí ọba sì ti wá nábì ọlọ́run ọba ìbá ti dá gbogbo àwọn ẹ̀dá tó fi dórí gbogbo àwọn ìràwọ̀ gbogbo àwọn òṣùpá ọlọ́run ọba ìbá ti dá wọn ìsọkúsọ gidi gbáà lélẹ́yìí ìwé kòwì gan ni nítorí dájú òun náà ní pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa dá gbogbo ilé ayé yìí pẹ̀lú gbogbo ntí ń bẹ ń bẹ léèyàn àǹjẹ̀nú àti àwọn ẹranko àti gbogbo ẹ̀dá yòókù nítorí àfojúsùn ẹyọ kan ṣoṣo ni òun náà ni kí gbogbo wa pátá àtẹ̀yàn àtàǹjẹ̀nú àti gbogbo àwọn ẹranko àti gbogbo nǹkan ká lè bá àjẹpà ń jọ́sìn fọlọ́wọn ọba lónìí kan ká nǹkan kan ṣorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn. nítorí pé àwa ríra wa àwọn àǹjànú dára wọn ma gbogbo àwọn ẹ̀dá yòókù náà àwọn náà torí kókó yìí náà ti gbogbo wọn náà kò bá jẹ́ nǹkan bọ́rọ́ gidi kò bá sì jẹ́ nǹkan abẹ̀mí kò bá jẹ́ tó ṣe fojú rí kò bá jẹ́ tí ò ṣe fojú gan ni gbogbo wọn ohun àfojúsùn kan yìí náà fún gbogbo ẹ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba wọn ni lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad kò bímọ bẹ́ẹ̀ ni ẹnìkan ò bí kò sì ní aláfiwé kan kò ní aláfijọ kan kò bímọ sábà kọ́ dá àwọn ẹ̀dá yòókù torí kí wọ́n lè bá a máa bá a ṣiṣẹ́ sin ọmọ tó bá bí sábà kọ́ dá gbogbo nǹkan nítorí tàwọn ọmọ rẹ̀ tí ó jogún rẹ̀ lẹ́yìn ìgbà tí ọba sí má ọlọ́run ọba kì í kú ọlọ́run ọba kì í rùn. wọlẹ́m yóò là ẹnìkan kan ò sì bí dábàá wá pé gbogbo ntọ́lọ̀ wá dá ọ̀dà ni láti máa fi láti máa fi gbọ́ bùkátà àwọn ẹni tó bí òun náà kẹ́là. ولم يقل له كفوا أحد kò sì sí nǹkan kan tó aláfiwé fún Allah nínú gbogbo nǹkan pátá korongodo ajẹ́kọ̀ọ́ nìkan lọ́lọ́run gbogbo nǹkan yòókù dáadáa ni ìgbà tó ti pé ẹni bá làákà kápẹ́ ẹ̀yìn tọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá wa tó ṣe lọ́sọ̀ọ́ pẹ̀lú làákà ẹ̀ ẹ wá sí nǹkan kan ní ìsìn àwa pé ó sì làákà ẹ̀ pẹ̀lú tẹnìkan bá sọ pé n ta ṣe ń kọ̀bá làákà yìí n ta sọ ń kọ̀bá làákà yìí ilé ta kọ́ kọ̀bá làákà yìí mọ́tò ta rà kọ̀bá làákà yìí aṣọ ta dá kọ̀bá làákà yìí pé a ah, kò ṣe bá làákà yìí àbí wọ́n ní làákà yìí ò pé ókè sọ wá ṣe é ṣe ká pé gbogbo ntọ́lọ̀ ń wá dá yìí pátápátá ọkàn dá ni lọ́nà tí ọ̀bá làákà yìí kàlà kò lè ṣe kí ló fà á tọ́lọ́wọ́n bá fi ṣẹ̀dá èèyàn kí ló fà á tó fi ṣẹ̀dá àlùjànnú àti pé pápá gan gbogbo ẹ̀dá yòókù kí ni wọ́n ń ṣe ọlọ́ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ma uridu minhum min rizqin wa ma uridu an yut'imun ọlọ́wọ́n bá ní ìṣẹ̀dá ènìyàn àbí ìṣẹ̀dá àlùjànnú àti ènìyàn nítorí nǹkan kan yàtọ̀ sí kí n lè bá a pa wọ́n láṣẹ kí wọ́n máa jọ́sìn fèmí nìkan ṣoṣo kò jù bá lọ. ìdí nìyí tá a fi gbọ́dọ̀ máa yẹ ọ̀rọ̀ ara wa wò sọ̀ra fàlà sọ̀ra fẹ́tànjẹ́ àti ìwékúwé àti ìsọkúsọ pé ń ṣe lọ́lọ́run dálé ayé nítorí ànábì Muhammad sallallahu alayhi wa sallam kókó ńtọ́lọ́ ń tìtorí rẹ̀ dá wa ni ká lè bá a wá jọ́sìn fọlọ̀ ìwọ bá ti rí o gbé ìjọsìn rẹ lọ fún nǹkan mi yàtọ̀ sọ́lọ̀ ó kú oríire tó o bá ti sí bẹ́ẹ̀ à sàmójútó ọ̀rọ̀ rẹ o òjijì ni kú wọlé mú yàn òjijì ni wọ́n sọ pé òsì má níta ọba sì gbélé ayé ṣe ní òkú ọ̀kù ọlọ́ni mi tọrọ arziki kan lọ́dọ̀ yín arísìkí wò ń dèrò wa ni ta ni fún wa tẹ́lẹ̀ náà Allahu Rabbul Alamin ọlọ́run tún jẹ́ pé ń tọrọ arísìkí lọ́dọ̀ ọ̀tá ni lọ́dọ̀ olóṣì yá ayuhan nas antumul fuqara'u ila Allah wallahu huwal ghaniyyul hamid ọlọ́run lẹ́yìn èèyàn ẹ̀yin la láì ní sọ́lọ̀ o ọlọ́run ọba lọ́bọ ọlọ́rọ̀ ọbẹ̀ ẹ̀yìn ọlọ́run ló wọ́n tọrọ arísìkí kan lọ́dọ̀ yín wa ma uridu an yut'imun ń sì tọrọ ìgbèrú lọ́dọ̀ ẹnìkan kíkẹ́ fún mi ló ń jẹjẹ sọ́lọ̀ máa jẹun ni kókó ń tà títorí rẹ̀ dání lẹ ti gbọ́n o ọmọ wa kọrin yẹ̀yẹ́ kí la wá ṣe láyé kí ni kókó ń tá a wá sí láyé náà tí ọba yí ọlọgbọ́n orin yẹ̀yẹ́ tó ń kọ́ kàn ọ̀dà rẹ̀ mà. ń tá a wá sí láyé ni ká wá sí kí ni ká wá sí lọ́n. ẹlòmíì kú sí kára lórí màálù màálù ló ń lé wọ́n pe sọlá kọ̀ dáhùn ẹlòmíì kú sí di páńpẹ́rò sọ́kọ̀ wọ́n pe sọlá kọ̀ dáhùn ó rò pé òun wá ayé wá pèrò sọ́kọ̀ ni ẹlòmíì ẹ̀wẹ̀wẹ̀ ó kú sọ́nà èkó ni lórí páńlọ kọjá wọlé ó rò pé à ń kọjá wọlé lọ́lọ́ǹdọ̀n fún ẹlòmíì oko ló kú sí ọkọ lọ gbá mú báyìí tọ́sẹ̀ yìí kọ́ńkọ́ ibẹ̀ ló kú sí ó rò pé òun aroko láyé ni bàbá télọ̀ ìdí à ń ebi náà lẹ́wà ayé alọ́sọ́lá ẹ̀ dáhùn rí ẹ rò pé ń tẹ́ gbélé ayé wá sínú ọ̀gá títsà

gbogbo season wọn lọ́jà tán lọ kó wa àwọn ìbàdàd wọn ò kákún kankan kàṣẹsìn wọn ò kákún kankan bẹ́ẹ̀ náà làwọn míì gbogbo tìbútòrò gbogbo gbèríko ni wọ́n mọ̀ kórì bọ̀ lórí bí ó ṣe dáa náà ni àbáyín lé àwa láàárọ̀ àbáyín àtiwálálé àbáyá ọmọ ìyá bí ó ṣe dáa là ń bá kà ẹ̀ẹ́ bí ó ṣe dáa ọmọ pé àtijọ́ àti òun kọ́ ni bí ó ṣe dáa káràlì jẹ́ náà wọ̀ ni bí ó ṣe dáa. àtijọ́ àti mú tí ti ràn wá lọ láti sin lọ wàláhì ẹkú yà ẹkú ẹ̀fẹ̀ ni. ẹ wá wo ọwọ́ tẹ fi fi wà láyé tí ọwọ́ tẹ fi mú àti torí láyé èwo lẹ kà kún jù. tẹ̀bi ntaajẹ náà làwọn akáni apàdé wa. àwọn èèyàn kẹsìn fún kankan ònlọ́lọ́n sì ti torí dá wa sáyé. iná ló fà ló fi jẹ́ pé bẹ́ẹ̀ bá ẹ rí i pé bọ́yá èèyàn mẹ́wàá nu wọn lọ́mẹ́sìn ṣe èèyàn ẹgbẹ̀rún dín mẹ́wàá ọ̀hún tó mùsùlùmí wọn mọ̀ nípa ẹ̀sìn tá à ń ṣe rárá rárá rárá ó ni tún ń forí ibi tó ti yẹ kọ́ ọbẹ̀ lọ ń gbọ́ pé ẹni tó kí ó sì láwọn bàbá àwọn ti sọ pé láti kékeré ní ìmàlẹ́ ti kọ́ ọmọ rẹ̀ lásọ̀ ìmàlẹ́ inú kìí ṣe mùsùlùmí. akramakumullah àìkẹsìnkún ó ti hàn jù ẹnìkan tí wọn fẹ́ bà tiwa jẹ́ ó nítorí ànábì lọ́lọ́run ṣe dá gbogbo nǹkan ló ṣe dá wa náà a jẹ́ pé ẹfẹ̀ sílẹ̀ kókó ńtọ́lọ́ ti torí rẹ̀ dá wa nu kálíbà wa jọ́sìn fọlọ́ oko là ń dá fọlọ́ ni àbí owó là ń bá a kó jọ tó bá tẹ <laughs> Allahu akbar ẹ wọ àwọn ìjọba ìjọba wọ́wọ́ títí wọn ò ríbi tí wọ́n ti rówó wọ́n ti ní wọ́n máa gbowó lọ́dọ̀ ọlọ́kadà gbogbo ọlọ́kadà yìí ló lẹ́ lè máa san àwa fẹ́ máa gba one fifty lọ́dọ̀ yín lójúmọ́ àwọn ọlọ́kadà ní rárá o a lè san èèlò lẹ́ lè máa san wọ́n ní múrí márùn márùn ọ̀dọ̀ ẹ̀ máa gba múrí márùn márùn lọ́dọ̀ wọn lójúmọ́ fa nítorí owó náà àdá ìjọba olówó náà ni olóṣì náà ni nítorí kọ́ lọ nìkan lọ́ba tọrọ ọ̀rọ̀ ọlọ́run nìkan lọ́ba tọrọ rọ̀ nítorí pé ìjọba ń wò pé náírà mẹ́wàá àbí múrí márùn múrí márùn múrí márùn múrí márùn tọlọ́kadà bá jẹ́ gbẹ̀rún ẹ̀ máa tó ti jẹ́. tọ́ tọ́lọ̀ ń wa sọ pé ẹ máa bá ní dúró ní gbogbo oríta ẹ máa gbowó lọ́dọ̀ gbogbo ọlọ́kọ̀ ẹ máa bá ń gbogbo ẹ máa bá ń gbogbo ẹni tí ń iye bílíọ̀nù mélòó lójúmọ́ kan fún ẹ̀ táwa ní fún Allahu Rabbul Alamin ó náà ní fún wa ó tún wá ní tó ti gbogbo tọ́lọ́pọ̀bọ̀ tá a lá nínà àwa la láìní àwa ló lò sí lọ́dọ̀ torọ́ náà ní wa lọ́rọ̀ ọlọ́run á ní ìfowó lọ́dọ̀ yín ẹsẹ̀ sìn ni mò ń fẹ́ lọ́dọ̀ yín tásìkò àti sinlọ́n bá ti tó bàbá káfíńtà ẹ sọ̀kalẹ̀ o ẹ sọ̀kalẹ̀ lórí ilé ọlọ́run má jẹ́ kú sórí ilé o tásìkò àti sinlọ́n bá ti tó bàbá bíríkìlẹ́yà à ń rẹ́lé lọ́ni torí kọ́mọ́bà lọ tàsí kọ́ tàsí kéèyàn ọmọ ó pé bàbá télọ̀ ibi mọ gé aṣọ yìí dé yọ dàrú kọ dàrú ọsàn ju kẹyìn ọ dàrú lọ. fọmùlà nọ́mbà tírì tí n bá sọ àti one and two àwọn ọmọ gbàgbé rẹ ẹ jẹ́ wọn gbàgbé rẹ ẹ lọ sí lọ ńgbà tẹ bá dé ẹ láti one. ẹ jẹ́ ká kẹsìn wa kún ẹ má jẹ́ ká fi ọwọ́ dábútẹ́ mú ẹ̀sìn wa àwọn akuta ni tí wọn sọ pé ah, bàbá lè máa mú kan ẹ wá bá a ṣe sọ láti síta ni gánà rí nbọlá ní gbé lẹ́yìn kùlẹ mẹsàlásì ni ẹ̀yin èèyàn tí wọn wá mẹsàlásì rí wọn ní ọwá rìn ìwọ ìyàwó tó ṣe sọ láti rí bẹ̀rù Ọlọ́run káníwájú Ọlọ́run àti èèyàn ewo lè yàn ó sọ pé òun búra pẹ̀lú kọ Ọlọ́run kí ni ìbúra yóò bá irọ́ lásán níwájú Ọlọ́run àti èèyàn lákòóso tó wọn bá ní àwọn ah, lóòótọ́ wọn ò sí lọrí àá ẹ ń pè wá ká ṣe sọ láti sọdaràn la à ń torí di eléyìí báyìí ẹjẹ kálukú kó yé kálukú àtàyé ń bi náà ni kó ti máa yé kálukú tíkẹ́ẹ̀tì burúkú lọ gbà tó sì lè wọ́kọ rí so ẹni tó bá mójú tẹ́sìn ẹ fún lẹ́tọ̀ọ́ rẹ̀ ẹni tó bá mójú tẹ́sìn ẹjọ́ máa lọ lọ rẹ̀ ntọ́lọ́ ti torí rẹ̀ dá wa nu ká sin lọ́hùn ọlọ́wọ́ dá wa nítorí gbogbo nọ́nsẹ̀nsì òun hóná bo maṣíìnì torí pé òun tẹ irọ́ lásán dọ́tọ̀ bá kú mọ́ṣíìnì kọ́ mọ́tò kọ́ mọ́tò kọ́ máa wò pé wọn ò tẹ̀mí lónìí mọ́ṣíìnì kọ́ pé ah ǹbá ti dé rẹ sàbáyì àbẹ́rẹ́ rí nǹkan mọ́ so tọ́jọ́ kú bá ti tó wàhálà ó tó nù ẹja sílọ̀ ẹja sílọ̀ ẹ̀yin lẹ sọ pé ìdísẹ́ ni là á mani lọ́lẹ̀ kí ló dé táwa mani lẹ́lẹ́sìn nídìí ẹ̀sìn wa ẹ̀ka mọ̀ yín lẹ́lẹ́sìn mùsùlùmí lọ́yẹ̀ká mùsùlùmí pípọ̀ ń bẹ ní ìsìn kọ́dà kò sí ẹ̀ka kún pé jùmọ̀ la wà báyìí táǹbọ̀sibọ́sì ọ̀ wà mọ́sálásì wọ́n tún pé abọ̀dá kìíní kan abọ̀dá kìíní kan ẹ̀ nílò mọ́sálásì lẹ́ẹ̀ mọ̀lẹ́kọ̀ ní kọ́ ẹ̀sẹ̀ fáwọn ẹ dákun ẹ gbọ́rọ̀ tọ́daràn sọ lẹ́nu tí ọmọ bọ́yá rọ̀ lẹ́yìn ló wọ́n lọ ẹ dákun téèyàn máa bọ́lọ̀ ń dánrú ẹ̀ wò kéèyàn ó sì lọ lálàáfíà ńtọ́lọ́ ti torí rẹ̀ dá wa nù káwa sí lọ́hùn ọmọ akparọ kọlọ ń dalẹ ayọ dá gbogbo ẹ nítorí ànábì níbo ń bẹ ọdọ àtọ bá dé torí ànábì lọlọrun ti dá gbogbo ẹ kíákíá lọlọrun fi wá fi mú ibà ànábì náà ló ti kú ànábì ò sì ti sí láti jọ tọlọrun ti kọ́kọ́ dalẹ ayé wọn wá dá alẹ dè kàn ẹ kò sì sí mánà ní wọn ní kẹyìn ọmọ àlọ lọ lẹ́yìn rẹ̀ kàn abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ní ìsìn nítorí bàbá mi bàbá wa jẹ́ pé bóyá ẹ̀ẹ̀kan lóṣù ni wọ́n máa wálé baba wa ni ẹ sí yàrá yẹn lẹ̀ kí gbogbo èèyàn máa wọ bẹ̀ kó gbé bẹ̀ sẹ́wọ̀n kí ni mo kọ́lé fún mi ń kọ́lé fáwọn eléyìí níjọ́ tẹ́ bá ti wá ẹ̀ mà sí ẹ̀ nà níjọ́ tẹ́ bá ti wá mà sí báwo ilé ayé tẹ sallallahu wọn ti wá dá a lò kó wọn tó dé kí ló dé táwọn kan lò lẹ́yìn rẹ̀ ńgbà tí ọdá pé burúkú lẹ máa pa àwọn arọ́ funfun tó ṣe pé wọ́n tètè máa jẹ́ ayé adúpẹ́ fọlọ́ hmm, adúpẹ́ fọlọ́ torí ẹ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam èèyàn ni o gẹ́gẹ́ bí àwọn èèyàn yòókù èèyàn ni gẹ́gẹ́ bí àwọn èèyàn yòókù ẹgbọ́n tọ́lọ́ tún sọ nípa àwọn ẹ̀dá gbogbo ó ní wa in min shay'in illa yusabbihu bihamdihi. ولكن لا tafqahuna tasbihahum من سورة الإسراء àyà kẹrìnlélógójì ọlọ́ni kò sí nǹkan kan kò sí nǹkan kan nù ẹ̀dá dáadáa àyàfi kọjá pé wọ́n ń ṣe àfọ̀mọ́ pẹ̀lú fífi ẹ̀yìn fọlọ̀ gbogbo ògiri wọn yìí gbogbo lẹ́tà jókòó yìí gbogbo àwọn pákó yìí gbogbo àwọn sílẹ̀ yìí gbogbo àwọn fáànù yìí gbogbo àwọn gílóòbù yìí gbogbo àwọn ewéko gbogbo àwọn arúgbìn gbogbo àwọn mọ́tò tẹ́ ń gùn gbogbo machine tẹ́ ń gùn gbogbo asẹ̀tì yín gbogbo gbogbo nǹkan àtàtọ́ tẹ́ wọ̀ ọlọ́ni kò sí nǹkan kan àfi pé ń sáfọ̀mọ́ fún Allah pẹ̀lú fífẹ̀yìn fọlọ̀ ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ ẹ̀yin lẹ gbọ́ yí báwo wọ́n ṣe ń sáfọ̀mọ́ fọlọ̀ ṣòbó lẹ ti fẹ́ gbọ́ yí ebi ìmọ̀ wa kò jù rọ́ńdó lọ nítorí wọn bá fi mọ̀ wá kó la fẹ́ mọ̀ máa fi samawati wa máa fi al-ard gbogbo tí ń bẹ sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì gbogbo wọn ní ṣàfọ̀mọ́ fún Allah èèyàn àtàlẹjànú náà lọla gidi inú wọn la ti rí àwọn kèfèrí tó fi dórí àwọn ẹranko tẹ rí màálùú ni ewúrẹ́ ni àgùntàn ni ràkúnmí ni ajá ni ẹlẹ́dẹ̀ ni adìẹ ni pẹ́pẹ́yẹ ni tòlótòló ni tó fi dórí adìẹ àtúríkì gbogbo wọn ṣàfọ̀mọ́ fọlọ àtẹni tí wọn yé gbogbo wọn sàfọmọ fọlọ torí ẹ kókó ntọ́lọ́ ti torí rẹ̀ dá gbogbo nǹkan kálí wá sí lọ bóun ni gbogbo kálukú sí wá sí lọ ọlọ́ntọ́ dá wa lọ́mọ torí ẹ anabi tiwa yìí ọ̀gá wa yìí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀dá kan ni nínú àwọn ẹ̀dá tọ́lọ̀ ń dá anabi kan nínú àwọn anabi ọlọ́ ìránṣẹ́ kan nínú àwọn ìránṣẹ́ ọgbẹ̀rún pèjì ìránṣẹ́ ti lọ síwájú rẹ̀ kọ́lọ́hún tó fi sòpin wọn. òun náà irú tọ́lọ̀ ti kọ fáwọn ànábì àti ìránṣẹ́ tó síwájú pé wọ́n sẹ̀mí wọn kù irú ẹ̀ náà lọ́lọ́ nǹkan fún ọ̀nà ànábì sallallahu alaihi wasallam ó sẹ̀mí ó kú. Muhammadun illa rasulun qad khalat min qablihi أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين Muhammad sallallahu alayhi wa sallam kọjá nǹkankan bí ìbá sí ìránṣẹ́ kan nínú àwọn ìránṣẹ́ Ọlọ́run táwọn ìránṣẹ́ ti síwájú rẹ̀ sétí Muhammad bá kú àbáwọn kan wọ́n ti ẹ̀rí pa sẹ́ẹ̀tì torí rẹ̀ fẹ̀sìn yín lẹ́nu ìyẹn ní pé ànábì bẹ láyé kò sí láyé islam torí pé ọlọ́run tó ní kì í ṣe ń sìn ọlọ́run tó dá là ń sìn ọlọ́run ọba yìí kì í kú òun náà láti máa sìn títí tá a fi fàyè lẹ̀ wa'budu rabbaka hatta dé torí di eléyìí a a sì tù wá ká má ṣe gbàgbé kókó ntọ́lọ́ ti torí rẹ̀ dá wa torí ká lè bá a jèrè kábàámà wa kọ́ má bàa pọ̀ ẹ jẹ́ ká mẹ́sìn wa ní pàtàkì ẹ jẹ́ ká ka ẹ̀sìn wa kún gidigidi nítorí káwa náà lè bá a rí dáadáa gbà kọ́pọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba wa ń jọ gbé ndàlùkìyàmù ọlọ́run ẹlẹ́dàá wa kó ṣàánú wa ọlọ́run ẹlẹ́dàá wa kó túnbọ̀ fi wa mánà ọlọ́run kó túnbọ̀ jẹ́ ká lè di ẹ̀sìn wa mú dáadáa. àwọn ọ̀rọ̀ tí wọ́n fi ṣini lọ́nà àwọn àlọ́ lóríṣiríṣi tọ́pọ̀ lẹ́nu àwọn èèyàn ló kọ pé àwọn èèyàn bá àwọn ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ẹ̀ ọlọ́nkọ́ là wá kọ́ gbà wá lọ́wọ́ wọn àwọn apàlọ́pàlọ́ àwọn òkúta àwọn òpùrọ́ fi ìmà gidi kó fi mà wọn káwọn náà lè máa bá àwọn èèyàn gidi eléyìí ti jẹ́ ká mànà ìmànà ó kéré ni ọ̀pọ̀ ni sí wa ẹni kó o jẹ́ kí ọ wà pẹ̀lú wa ìṣìnà ó kéré ọ̀pọ̀ má fi ṣàdánwò fún wa bá wa ká ìṣìnà kó o láwùjọ wa ọlọ́run ẹlẹ́dàá má dáwà dára wa o ọlọ́run ẹlẹ́dàá má dáwà dábò káta wa o ọlọ́run ṣàánú wa láyé ṣàánú wa nínú sàárì wa ṣàánú wa lọ́la gbẹ̀ndàlùkìyàmù kárántí pé nígbà tá à ń sọ̀rọ̀ nípa àti gbé irọ́ táwọn òkúrọ́ pa mánàbí Muhammad sallallahu alayhi wa lórí dídá tọ́lọ̀ ń dá àti nítorí kí lọ́lọ́ ń ṣe dá gbogbo nǹkan kárántí pàànàbì yìí àló níwọ̀ ńlá kan lórí wa tí gbogbo àwọn mùsùlùmí tá a sì fẹ́ pé ká máa sọ òun náà ní mímá ti àsọ̀láàtì fànàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam pàápàá jùlọ ní òru àti ọ̀sán ọjọ́ jùmọ̀ ọjọ́ jùmọ̀ náà la wà yìí jàmá ni kí látìgbà tilẹ̀ ti má lónìí tóòrùn ó fi wọ̀ bẹ́ẹ̀ náà ni àti ìgbà tó òòrùn ti wọ̀ lánàá títí tílẹ̀ ó fi má àti tí òòrùn fi wọ̀ lónìí anábì ṣe wá lójú kòkòrò pé ká pọ̀ ní mímọ àti àsọ láti fún un lásìkò yìí wàyí o gbogbo gbàtàn bá dárúkọ anábì ká sọ̀sọ̀ láti fún un ká tún finú fẹ̀dọ̀ tún máa ṣe àsọ láti fún un ní gbogbo gbà ọ̀nbẹ nù ti jẹ́ kárí rere gbà láyé kárí rere gbà lálùkìyàmù kọ́lọ́n jẹ́ kìtì gbogbo ọwọ́ dire. fọlọ́fún sọ́lé ala muhammadin wa ala ali muhammad. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله